àṣírí nǹkan tó ń kojú nínú ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Emmanuela ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé ọ̀sẹ̀ tó kọjá ni olórí ẹbí Arábàmbí àwọn onífújì Alhaji Wasiu Ayinde sọ àwọn ohun tí ẹnikẹ́ni ò gbọ́ rí nípa ìgbéyàwó ẹ̀ pẹ̀lú Emmanuela Àjíkẹ́ Ọ̀kín. ó ti pé ọdún kan báyìí tí àwọn méjèèjì ṣègbéyàwó alárinrin látìgbà náà dẹ̀ wọ́n ti ń fìfẹ́ hàn sí ara wọn níbi gbogbo kódà olúwayé ṣẹ̀ṣẹ̀ ra òrùka diamond fún arẹwà obìnrin náà lẹ́yìn tí aláké ilẹ̀ ẹ̀gbá fi manuela joyè nílùú ẹ̀gbá. ní báyìí wàsíù ti sọ pé ìjà máa ń wáyé látàrí àwọn ọ̀rọ̀ tí kò dára táwọn èèyàn ń sọ nípa òun fún emmanuela ṣùgbọ́n tí òun dúpẹ́ pé ọlọ́run sì ń di ìdílé àwọn mú ó sọ̀rọ̀ yìí lórí. orúkọ tó máa ń pe ìyàwó rẹ̀ náà kò gbọ́ ìròyìn ẹlẹ́jẹ̀ táwọn èèyàn ń sọ nípa òun tó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìfẹ́ tó fi hàn sí òun.